bó ni ipò ọba ṣe rí nílẹ̀ yorùbá àti pé bó ni ìlànà yíyan ọba pé à lọ́yọ̀ọ́ ni o lẹ́jìgbò ni lọ́gbọ́mọ̀ṣọ́ ni o bó ni ipa ipa kí ni ifá ń kó. kì í ṣe ọ̀yọ́ nìkan gbogbo ilẹ̀ yorùbá nífá ti kó ipa pàtàkì ògbọ́n tí wọ́n sọ wípé babaláwo tí ọjà yé fọ́ lójú iṣẹ́ olódùmarè ni wọ́n ń ṣe iṣẹ́ kátúndé ayé ṣe ká tún òde ìlú tò tí Ọ̀rúnmìlà ń ṣe òun ló fi lé àwọn ọmọlẹ́yìn rẹ̀ tá ń pè lọ́rẹ́ babaláwo lọ́wọ́ bí ìlú kọ̀ọ̀kan ó ti ṣe tòrò tí ó tùbà tí ó tùṣẹ iṣẹ́ rẹ̀ ni kò sí ibi tí Ọ̀rúnmìlà ò ti gbé kópa ìlú àátẹ ìlú dó bó ní ìlú tá a tẹ̀ dó yìí tí ò ní tú àá da ọjà àá yan ọba àádẹ́sẹ̀ntayé ọmọ gbogbo bílù ṣe tòrò àbí bí ìlàlórí kan bá wọnú ìlú bóyá ọ̀dàdá ẹ̀rùn yán ifá náà ni wọ́n dà ifá ifá ni olódùmarè rán sí àwọn yorùbá pé láti gbọ́ ọ̀rọ̀ ẹnu òun ẹnu ẹni tẹ́ ti máa gbọ́ ni òun odù tó máa ń jáde tá a máa odù fáì lọ jáde ní tí fáì wí ọ̀rọ̀ ẹnu olódùmarè ní kò wá sí nǹkan kan tẹ́ ẹ lè dá ṣe lẹ́yìn Ifá báfọba jẹ bí ọba ó gbéṣẹ́ bí nǹkan kan ó ṣe Ifá ni wọ́n lọ rè dá tí wọ́n bi léèrè bá fẹ́ tẹ̀lú bá fẹ́ yẹ̀nà bá kò sí òun ni agbẹnusọ fún gbogbo àwọn òrìṣà yòókù tá a yan ọba ńlẹ̀ Yorùbá torí kó lè tùbà kó lè tùṣẹ́ Ifá ni wọ́n dá nígbà tí ìjọba ò tí ì ṣe gẹ̀ẹ́sẹ̀tì nínú ìgbẹ́ láàrin ààlà oko ni wọ́n ti lọ mẹ́lòmíì pé ìwọ ni ó jọba tí wọ́n sì tí wọ́n já àkísà kúrò lára rẹ̀ tí wọ́n tí wọ́n sọ dé èèyàn. tí wọ́n lọ yẹ ẹlòmíín nu gbó pé wọ́n ni. bí ifá kì í sábà mú olówó àbí ipò nínú tẹ́ bá kó ọmọ ọba mẹ́wàá sílẹ̀ ó lè jẹ́ pẹ́ńtọ́kàn yìí tí ò tẹ̀ ní lárí tí ò mọ̀kànmọ̀kàn ní fa òpin kìí ṣe ó ṣe rí ni fa wò tí fa fi mú ẹni tí wọ́n bá yàn orí rẹ̀ tìǹtì ń yàn wọ́n ní ẹni tí ò bá lápá pẹ́ ẹni tí ò lẹ́sẹ̀ abẹ̀bẹ̀ ẹni tí ò bá lórí tí ẹ pẹkùn sí tó bá lóun ọjọba ìyà ni ó jẹ tí ẹ bá mú yàn ẹlòmíì kọ́pọ̀ lè mọ̀ sí lápò rẹ̀ níjọ́ tí wọ́n pe ìhun ní fámù nígbà tí ọba ṣe kádó tí ẹ káṣù gbogbo oore tí ò ní ó ti ní kì í ṣe pé nígbà téèyàn lówó tó ti kọ́lé rẹpẹtẹ tó ti ní wọn pé alágbájá ni ẹjẹ́ àfijọba bí ẹ ṣe nígbà tá ayé di ayé ìtọ́dà yìí òun ni wọ́n ń wo ipò àbí owó ní ẹ fi ń fìyàn sí ipò ọba orí ẹni tí orí rẹ̀ ni ó wà ran gbogbo òru lọ́wọ́ tí wọ́n máa sọ pé ẹlòmíì tó ti ń kọ́lé àkọ́tì àbí tí ò tiẹ̀ àsìkò rẹ̀ yóò kọ́lé ẹni tó ti kọ́lé kan yóò kọ́ méjì ẹni tí ò tí ì lóbìn yóò ní ẹni tíyàwó rẹ̀ ò bímọ láti bí ọdún yàwó ò bímọ wọ́n máa gbà ah, ayé lágbájá yìí mọ̀ dáa ayé mo kọ́lé kínní láyé rẹ̀ ni mo ra ẹṣin láyé lẹ́fi pé ayé ẹni agẹ́sìn làákà kì í ṣe pé ọba ní òmò lọ́ọ́ fi jọ́mọ̀ wọ agboolé kí pé ìyá kínní ẹgbà owó tẹ́ ẹ̀ náà o kínní kan kí wọ́n lè bá a sọ pé ìgbà rẹ̀ dáa orí rẹ̀ ni ẹni tó rí rẹ̀ ọ̀bá wa rọ̀ mọ́ kò ní í rọ ìlú lọ́rùn nígbà tí ara ọ̀bá wa dẹ ìlú ni wọ́n fi máa sọ pé ìgbà ká lè ká má bàa ní wàhálà kó rọ ẹkẹ́ ẹ lé. kó ọ̀gbọ̀rọ̀ òlu ni ẹ fi pé ẹbí fálẹ́ẹ̀rẹ̀ ẹni torí rẹ̀ bá rọ̀ mọ́ bá fojú ṣáájú ṣe a máa yọ ọ́ lẹ̀ náà ni ó jìyà rẹ̀ tẹ́yìn tíyẹn bá mú ẹni tó ń tà ti fi sí tọ́rọ́ rà tẹ́lẹ̀ tá a wá fi sílẹ̀ kan rà pé nígbà alágbájá jọba nǹkan oṣù rí tó bá ti jẹ́ yorùbá ẹni tí ó sọ pé àwọn èyí fífa yan ọba òun ẹni tó bá sọ bẹ́ẹ̀ irọ́ ló pa lóòótọ́ ni àwọn afọbajẹ́ àwọn ìjòyè wọ́n ní ojúṣe láti ṣe tí ẹ bá fi ọmọ oyè lélẹ̀ ọmọ oyè mẹ́wàá lè dìde lẹ́ẹ̀kan náà nínú ọmọ oyè ilé ìwòlẹ́wà mọ̀ torí rẹ̀ rọ̀ mọ́ nínú ẹgbẹ́ ojú lásán làwọn ọmọ wò pé à lágbádá yìí nítorí ọmọ àwọn ìjòyè lè ṣe ni pé ká wo ìdílé kọ̀ọ̀kan pé ìdílé bíi àrí láburú láyé sọ̀kọ̀ wọn ìdílé bíi báyìí wọ́n ti ṣe nǹkan báyìí nígbà tí ọ̀dà ìwà àbàjẹ́ ni bàbá wọn hù nígbà tó wà lórí oyè ayé alára ta ní jẹ ẹ má jẹ́ àmú eléyìí ìwà eléyìí ẹ bá dórí oyè wọn ìgbọ́ràn yọ̀dọ̀ ọba máa ń gbá ẹ mẹ́jà mi lè gbóni ṣùgbọ́n ẹni tá a wá fẹ́ mú yìí tí ìjòyè bá pé àwọn mú tán ìjòyè ò lè sọ fún wa pé orí rẹ̀ rọ̀ mọ́ afọbajẹ ò lè sọ fún wa pé àsìkò rẹ̀ yóò tùbà yóò tùṣẹ ifá ló lè sọ kò sáfọbajẹ kan tó lè sọ pé ó lè yàn án pé tọ ìdílé yìí lòún mú torí pé àwọn lọ́kàn àbí torí pé tí ẹ ti ṣe é lẹ̀tọ̀ dáńjọ́ so ẹni tá a wá mú un ṣé yóò pẹ́ ń bẹ àbí kò ní pẹ́ ń bẹ sáfọ́bàjẹ́ lè sọ ifá ló lè sọ pé bóyá ẹni rẹ̀ ó gùn bóyá ẹni rẹ̀ ò ní gùn bóyá orí rẹ̀ rọ̀ mọ́ aráàlú àsìkò rẹ̀ ó dáa tí ọ̀rọ̀ kẹ́lé tí ọ̀rọ̀ gbólóòlù kò ní sí yàn kò ní sí ifá ló lè sọ ìdí tá à ń fi lo ifá nù tẹ́wọ̀n bá sì lò ó tẹ́ bá pé. Pe ètò wà wọn làwọn ó ṣe tí bá jáde ńbẹ̀ wọ́n mọ̀ jáde náà ni kò síbi tí wọ́n ti ṣe tàn ní ó wá di mọ̀sínú mọ̀síkún iṣẹ́ onú ẹ̀ kú ni wọ́n ìkọ̀ bọ́rọ̀ bá di èkó mọ́lẹ́pẹ́tàn ẹ̀kọ́ wá ó wá di iṣẹ́ onú ẹ̀ kú bó ṣe rí nù. ẹ ṣeun ara ẹni ní ká tó máa lọ ẹni ló gbòmọ̀ sọ. Hmm? ẹni l'Ógbómọ̀ṣọ́ ń hm. pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn ti yí padà ǹjẹ́ ó ní nǹkan pàtó kan bóyá ní pàtàkì. ẹ náà irú rẹ̀ náà mo ti sọ ẹ nísìn nígbà pé àwọn àjòyè làwọn yan ẹni tí ó joyè o àwọn ò sì dá fáwọn tíjòyè bá péjọ tí mo sọ pé wọ́n ti yí ìlànà padà l'Ógbómọ̀ṣọ́ nìyẹn ẹ lè péjọ lóòótọ́ pé lágbájá ìlànà kẹnu yín ó kò kẹ ẹ mọ́ kẹ ẹ mọ́ jiyàn kọ́ mọ́ sí ìjà lọ́tún kọ́ mọ́ àgbà ṣùgbọ́n ṣé ìjòyè ò lè sọ fún wa pé orí ẹni tá a mú yìí ọba ìlú mu ìjòyè ò lè sọ fún wa pé ẹ̀mí ọba tá a yóò gùn àbí ò ní gùn ìjòyè ò lè sọ fún wa pé àsìkò tiẹ̀ yọ̀ọ̀rọ̀ gbá yọ̀ọ̀rọ̀ àwọn tá a fi sọ pé wọ́n wọ́n kà sí ẹ̀ nìyẹn tẹ ẹ lè mú lóòótọ́ kẹ ẹ̀yẹ̀ pẹ́ńtẹ́ ẹ̀yẹ̀ ní ṣé ẹ ti wá bí falẹ́rè ètùtù tí fún bá ní àṣẹ wọ́n wàá ṣe ni wọ́n wàá túbà tí ó tù ṣe bá a ṣe bá nu ká ṣe bí ẹ ti ṣe kó lè rí bó ti ṣe yẹ kó rí ìdí ọ̀rọ̀ mi nu.